gbogbo èèyàn lólùfẹ́ sinimá bíire bíire ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ìdí tí mo fi ní pé kí ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí ni wípé tí ẹ bá tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí lè máa láǹfààní láti wo apá kejì sinimá bíire bíire nígbà tí ẹ bá gbé jáde sí orí YouTube channel ẹ jẹ́ kí a wá sọ̀rọ̀ nípa apá kejì sinimá yìí ẹ mo lérò pé gbogbo náà lẹ gbádùn sinimá yìí òṣèré tẹ bá mọ̀ pé ẹ gbádùn dáadáa tẹ nífẹ̀ẹ́ sí áàtì rẹ̀ jùlọ nínú sinimá bírèbírè apá kìíní yìí n fẹ́ kí ẹ korúkọ òṣèré náà kalẹ̀ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí torí pé òṣèré tó rúkọ ẹ bá ti fi lè pọ̀ dáadáa ni a máa máa lò dáadáa sínú àwọn sinimá wa àwọn fíìmù wa tá a máa gbé jáde sí ojúwòrán lórí youtube channel lẹ́yìn náà kí ẹ dẹ̀ sọ òṣèré tẹ bá mọ̀ pé ẹ fẹ́ kí a fi kún apá kejì sinimá bírèbírè síwájú kí a tó gbé jáde sójú wòrán yín èyí tó wá ṣe bá bá ń báyìí ni subscribe button tó wà lábẹ́ fídíò yìí ta ní kí ẹ tẹ̀ yìí ẹ má gbàgbé ẹni tó wá ti fi lè tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí nìkan ni àfọláǹfààní láti tètè wo apá kejì ẹ ṣé tètè ti gbọ́ wà ó a o.